إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún àlọ́ ọba tí gbogbo ẹyìn tọ́ sí. a tún dúpẹ́ fún un a dúpẹ́ fún un gẹ́gẹ́ bí gbogbo ọpẹ́ ṣe tọ́ sí i. bẹ́ẹ̀ náà ni àwa tún ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad ẹni tí aláwo fi iṣẹ́ rán sí wa ó sì jẹ́ṣẹ́ náà dé òpin tọ́ ọjọ́ òní yìí ó tún jẹ́ ọjọ́ ayọ̀ fún wa ó jẹ́ ọjọ́ ìdùnnú ó jẹ́ ọjọ́ ọpẹ́ fún àwa mùsùlùmí pàápàá jùlọ àwa mùsùlùmí ọmọ Yorùbá àwa mùsùlùmí ọmọ Yorùbá. Allah subhanahu wa ta'ala ó tún lékún oore tí yóò máa bẹ lọ títí láíláí ó tún lékún rẹ̀ fún wa ní ìjókòó wa nínú mọ́ṣáláṣí wa yìí tá à ń pè ní Talim Central Mosque Ayékalẹ̀ Ìbàdàn. ní inú oore tí Allah ṣe fún ẹ̀sìn Islam òun náà ni oore Alikitaba, alikitaba, oore kíkọ àkọsílẹ̀ oore kíkọ àkọsílẹ̀ yìí oore ńlá mà ni oore tí kìí kú bọ̀rọ̀ ni kìí kú bọ̀rọ̀ kódà nínú gbogbo oore tí kì í kú bọ̀rọ̀ láyé tọmọnìyàn máa ń ṣe. àti ìrí eléyìí tí ó fẹ́ẹ̀ dàbí oore àkọsílẹ̀. nínú gbogbo oore iṣẹ́ olóore tẹ́sí kàkún sọ́dákọ́tún járíyà sọ́dákọ́tún járíyà kò tí ì fẹ́ sí èyí tí ẹ̀mí ẹ̀ gùn tó àkọsílẹ̀. pàápàá jù lọ ibi táyé tó wá dé dúró lónìí ah rẹ́kọ̀d rẹ́kọ̀d yóò máa ṣẹ̀mí lọ gbére ni yóò máa sẹ̀mí lọ gbére ni. sọ ma pé nínú oore tí máa lọ láíláí òun ni oore kéèyàn la títì wà ìjọba kan lè dé kó close títì yẹn kó tún gbé títì yẹn gba abòmíì lọ ọ rí i pé ọ̀nà Èkó sí Ìbàdàn ọ̀tọ̀ ni lónìí ọ̀tọ̀ ni àtúmọ̀ tí ó tún dì lọ́la. béèyàn bá sì kọ́ mọ́sálásí anything ló lè padà ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú anything ló lè padà ṣẹlẹ̀ ẹ̀mí tiẹ̀ náà ó gùn o ara sọ́dákọ́tún járíyà ni o ẹ̀mí tiẹ̀ náà ó gùn o ṣùgbọ́n anything ló lè padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú la fi ń rí ibi tó jẹ́ mọ́ṣáláṣí lánàá tí ó sì jẹ́ mọ́ṣáláṣí lónìí àbá àmárí ni. ká gbégi eléso nínú nǹkan iṣẹ́ olóore tẹ́mi ẹ̀gún ni ṣùgbọ́n rántí irú àyè tá a wà yìí lánàá wọ́n ń pè ní oko mo pé wọ́n gbin àwọn igi eléso perennial crops bíi kòkó wọ́n gbìn sáàrin rí ó ń dà lónìí àrímá. Ah, tábà yín ti di ẹ́stéètì àbí kọ̀ǹga náà òun náà wà nínú nǹkan olóore iṣẹ́ olóore tẹ́mi tiẹ̀ náà máa ń gùn ṣùgbọ́n ṣé kànga bó pẹ́ bóyá tí ò ní padà di pé tí ò ní súnmọ́. tábà wá wo ohun tá à ń pè ní oníranran sọdákọ́tún járíyà tí èbá ṣe irú omi zamzam tẹ́ pé fún ara ọlọ́run ló protect yẹ ló fi di ohun tí ọmọ bẹ́ẹ̀ lọ gbére lẹ́yìn iyùn àkọsílẹ̀ onímọ̀ abẹ lọ gbére àkọsílẹ̀ òní ó máa ń bẹ lọ gbére gbére ni ó tí nǹkan kì í di lọ́wọ́ tí nǹkan kan kì í di lọ́wọ́ ló fi já sí wípé àfi tọ́lọ̀ ń bá fúnra rẹ̀ bá fẹ́ kókó ńlẹ́lòkù. níwọ̀n àgbà tí information bá ti wà recorded sínú tákàndá nígbà táyé ò tí ì di takanda, takanda orí fóònù tó sì wà ní hard copy ó ń bẹ gbére soft copy tún wá kún ẹ̀mí ẹ̀ tún wá gùn sí gan-an náà ẹ̀mí rẹ̀ ó tún wá gùn sí tọ́lọ́ ń bá wá rọ irú iṣẹ́ olóore yìí tọ́lọ́n wa wá rọ̀ fún àwọn kan tọ́lọ́n bá rọ̀ fún àwọn kan gbogbo ẹni tí orí ẹ̀ bá pé dáadáa tí ò fẹ́ kí tàwọn ó tán láyé àfi kó yáa so mọ́rú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tó rí ẹ̀ bá pé dáadáa tí ò fẹ́ kí tàwọn kó tán láyé àfi kó yá aṣọ mọ́ kíni irú ẹni bẹ́ẹ̀ kó so mọ́ lẹ́sẹ̀. oore àkọsílẹ̀ oore gbére ni oore gbére ni àdáòtú ẹ̀. ọkàn wà gá sí wípé ohun tó lè já sí oore fẹ́ nìkan ó lè já sí aburú fẹ́ lòmíì torí pé bí àkọsílẹ̀ dáadáa ṣe ń bẹ náà ni àwọn kan ń kọ àkọsílẹ̀ aburú bíyà tiwọn náà ṣe máa lọ gbére nu lẹ́yìn ikú wọn yóò máa lọ gbére ni. so nínú oore tọ́lọ́ wa ṣe fún wa níjókòó yìí tó jẹ́ oore tó wọ́n oore tó wọ́n ni o ìjókòó pọ̀ o àfa pọ̀ o àfọ oníwàásí pọ̀ nínú oore tó wá òun ni oore kí ká máa ṣe àkọsílẹ̀ Islam fáwọn èèyàn. tó bá já sí wípé àwọn tá a jọ jẹ́ ọmọ ẹ̀yẹ́ tó bá ga sí pé wọ́n bá mọ irú oore tọ́lọ́ ń ṣe fún wa níbí báyìí tí wọ́n bá mọ̀ lóore káwọn náà lè pín bẹ̀ ni tí wọ́n bá mọ̀ lóore irú àwọn sẹ́wọ̀n yìí irú àwọn sẹ́wọ̀n yìí tá a bá tiẹ̀ ṣe ń bì ìkójáde rẹ̀ ó yẹ kí gbogbo igun kọ̀ọ̀kan kó wà níkàlẹ̀ gbogbo igun kọ̀ọ̀kan tá à ń pera wa ní àrùsùn náà ó yẹ ká wà ń kalẹ̀ tí wọ́n bá mọ pàtàkì oore yẹn ṣùgbọ́n nígbà tí ìlara bá ti wà lára àwọn èèyàn oore ó sì mọ bọ́ mọ́ wọn lọ́wọ́ oore yóò mọ bọ́ mọ́ wọn lọ́wọ́ oore kàbìtìkàbìtì oore tó dá sí pé nǹkan díẹ̀ báyìí ni wọ́n nà wọ́n sì máa kẹsàn-án ẹ̀ lọ títí láíláí àmọ́ nítorí pé àwọn tọ́lọ́ máa lò fún irúṣẹ́ báyìí wọn èé wo tèèyàn tọ́lọ́ ni wọ́n máa wò wọn kì í wo tèèyàn tọ́lọ́ ni wọ́n máa wò wọ́n sì ti mọ̀ wípé nínú àdámọ́ ayé ni pé tí gbẹ́dógbẹ́dó bá ti gbẹ́dó tán iṣẹ́ kù sọ́wọ́ gbẹnugbẹnu gbẹnugbẹnu ò sì ní yé máa gbẹnu tí wọ́n fi gbẹ́lẹ̀ fún un. orí ẹnu gbígbẹ́ náà ni ó wà tí wọ́n fi gbẹ́ ilẹ̀ fún òun náà ní àdì kọ̀tán díẹ̀ kí ló wá rí ṣe nínú gbogbo tí ń bẹ́lẹ̀ yìí kí ló ṣe. alihamdulilayi ló fi já sí pé ọ̀rọ̀ wa ó já sí ọpẹ́. nínú ìlú Ìbàdàn nílẹ̀ Yorùbá kò tí ì sí ẹni náà tọ́lọ́hun tí ì fún láǹfààní kó kọ ìwé nípa ẹ̀sìn pẹ̀lú èdábínibí wa tí ó sì jẹ́ ìwé tó wà níbàámu sí ìsìláàmù tó tó wà kò tí ì sọ́ńtọ̀hún. a sì wá fi ṣe fáàrí sẹ́nibọ̀dì ju wípé à ń pe everybody sí ni pé wá dá sí i mọ̀jẹ̀ ó yọ ọ́ lẹ̀ wá dá sí i mọ̀jẹ̀ ó yọ ọ́ lẹ̀. iṣẹ́ tí wọ́n máa ń yan odidi ikọ̀ tí wọ́n yan odidi ìgbìmọ̀ fún ọlọ́run sì wá yan ẹnìkan pé kọ́ máa ṣe. àbẹ́ẹ̀ rí àwọn ayé mọ̀rìkà sí mi. nígbà tí wọ́n dìde tí wọ́n ní ìtùkùtù ni mo tú sínú kùránì àwọn wá yan ìgbìmọ̀ wọ́n ti yan ìgbìmọ̀ yẹn ṣáájú kémi tó dáwọ́lé. ìgbìmọ̀ ò rí àṣeyọrí ṣe títí mo fi rí àṣeyọrí ṣe àṣeyọrí bọ́ọ̀ta wọ́n tún ń kọ orin èébú orin ìlara wọ́n tún ń kọ sí i wọ́n tún láwọn ó tún yan ìgbìmọ̀ ẹ́ wọ́n tún fi ẹni tí ò lè ka kùránì wọ́n tún fi ṣe ọmọ ìgbìmọ̀ ibo ni wọ́n bá ṣe wọn dé lónìí àgbúrò rẹ àgbúrò ẹ̀ àgbúrò ẹ̀. iṣẹ́ tiwọn ìgbìmọ̀ by ìgbìmọ̀ ni ìgbìmọ̀ by ìgbìmọ̀ ni kò wá lójútùú kò sáṣeyọrí ń bẹ̀ torí pé àníyàn tí wọ́n ń bá bọ̀ ò dáa àníyàn rẹ àníyàn yẹn ò dáa wọ́n máa ń dákọ̀ millions pé millions làwọn níìdì àwọn níìdì millions níbo làwọn ti máa rí millions bóyá ń gbà gé so bàyìí dé bóyá wọ́n rí millions nù tí wọ́n ṣe wáyì tá a fi máa takò dáadáa wáyì wáyì tá a fi takò dáadáa ṣé nítorí pé orí mi sẹ́ẹ̀kì kan ń bẹ ló fi takò sọ́jẹ́ ní tí ọlọ́run kọ fún ara ẹ̀ ni sọ́lọ́run ló kọ́ ni ẹ́ ṣé ọlọ́run ló kọ́ ni báwo ló ṣe sọ iṣẹ́ ẹ̀dá. E báwo ló ṣe sọ di iṣẹ́ tọ́lọ́ ń ṣe fún ara rẹ̀ o ò ní rí òǹkọ̀wé kan láyé kó sọ pé ìwé òun kò ní mistake nínú kódà ìwé tá a fi ń túmọ̀ èdè tá à ń pè ní dictionary wọ́n hẹ̀díìtì rẹ̀ ìwé tá a fi ń túmọ̀ èdè wọ́n hẹ̀díìtì ẹ̀ ìwé tí ń kọ́ wá language bíi English language wọ́n hẹ̀díìtì ẹ̀ ìwé tí ń kọ́ wa mathematics wọ́n hẹ̀díìtì ẹ̀ kò síwèé kan tí wọ́n yẹn hẹ̀díìtì àfi kùránì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó nìkan lálẹ́ ẹ̀díìtì so tọ́wọ́ á gbọ́ pé mo kọ̀wé kan mọ ẹ̀díìtì ẹ̀ ọwọ́ à ń pariwo wípé à ó tún ti ẹ̀díìtì rẹ o ó tún ti ẹ̀díìtì rẹ o mò ń sọ fún ọ̀pọ̀ ọmọnìyàn ni mí mo sì máa ń take to corrections tí mo ń sọ fún ọ nù ọmọnìyàn ni mí o mo sì máa ń take to corrections tá a bá rí error tó wà confam pé error ni nínú iṣẹ́ tá a bá ṣe á dìde sí i a máa correct ẹ̀. but all those errors all those errors tẹ́yìn rìbá sí wọ̀nyí ṣé error kan ni tó wá dọ́gba pẹ̀lú correctness ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́gba pẹ̀lú ẹ̀ ni ṣé error yẹn sójú lọ ni sójú dáadáa bẹ́ẹ̀ lọ ni nítorí náà ìwọ tó o bá ń gbẹ́nu ó tún rẹ́nu gbẹ́ báyìí ọlọ́run tuntun fún wa ní iṣẹ́ mi ṣe táyé ó tún máa kà lọ títí láíláí alihamdulilayi alukurahani alápọ̀nlé pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá alálàyé ṣókí gbogbo ẹni tó kópa ń bẹ̀ wọ́n máa gba rìwọ́ọ̀dù tiwọn lọ bẹ́mi náà sì máa gba tèmi lọ títí àti títí láíláí. sọ̀híùlì Bukhari apá kìíní apá kejì gbogbo ẹni tó kópa lórí ẹ̀ pátá láàjọ máa nípìn nínú rìwọ́ọ̀dù ẹ̀ lọ títí àti títí láíláí. lẹ́yìn náà ogójì àdìsí náwáwí tí a tún túmọ̀ sédè Yorùbá gbogbo ẹni tó kópa ń bẹ̀ lòun náà máa gbẹ̀san tiẹ̀ lọ títí àti títí láéláé bákan náà umudatuli akam, umudatuli ahkam èyí tá n ká lọ́wọ́lọ́wọ́ tá a ti kà dé three hundred àbí àti kà dé three hundred ó ti lé díẹ̀ three oh two ok gbogbo ẹni tó kópa ń bẹ̀ náà òun náà mọ gbẹ̀sẹ̀ lọ títí láíláí lónìí ọlọ́run tún wá fún wa ní àṣeyọrí míì ṣe o a ti ń bọ̀ ó tún gọ́ mẹ́ta ọlọ́run tún wá fún wa ní àṣeyọrí míì ṣe òun náà ni tíra buguyatu kulli muslim tíra buguyatu kulli muslim ìfẹ́ gbogbo mùsùlùmí yẹn ni pé ohun tí gbogbo mùsùlùmí ń fẹ́ kó mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ tí ò sí mùsùlùmí kan àfi kó nífẹ̀ẹ́ kó nímọ̀ nǹkan náà lọ́yìn ọlọ́run pé kí ó jáde ní ọjọ́ tòní tí í ṣe ọjọ́ kọkànlá oṣù Rajab oṣù keje ọdún fourteen forty three tíra tẹ́ ń wò lọ́wọ́ mi ẹ bá mú tíra mo fẹ́ compare pẹ̀lú eléyìí tó wà o ẹ wo eléyìí èyí ni umudatule akam kódà èyí tẹ́ ń wò lójú screen ẹ rí i pé ẹ wo bó ṣe máa ń tiẹ̀ ẹ wo bó ń ṣe máa tàbá wá gbé eléyìí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ṣe ń wò ó ṣé búgúyà ò tó méjì húmúdà bẹ́ẹ̀ ṣe ń wò bí mo ṣe mú lọ́wọ́ yìí búgúyà yìí ó tó méjì húmúdà ẹ sì rí i pé wọn ò tóbi jura wọn lọ ní ní gíga ṣẹgbẹ́ wọn dọ́gba síra wọn bẹ̀ wọn ṣùgbọ́n wọ́n jura wọn lọ ní ti pages bá mi wo page the last page lẹ́yìn two two eighty three òun ni umuda dé ní pages eléyìí dé five oh seven five oh seven ṣe rí pé almost times two umuda òun ni ọlọ́run tó fún wa ṣe alihamdulilayi mo wá fẹ́ fi àsìkò yìí kí àwọn ẹnìkọ̀ọ̀kan àwọn ẹnì kọ̀ọ̀kan tó ga sí pé nígbà tí mo dáwọ́lé iṣẹ́ ìtumọ̀ ìwé yìí bó tilẹ̀ ga sí pé ó falẹ̀ díẹ̀ ó falẹ̀ díẹ̀ ó falẹ̀ díẹ̀ ok ṣùgbọ́n nígbà tó lọ pé káníyàn ò dáa ẹ́ nígbà tó lọ pé kí àníyàn ò dáa táníyàn bá ti dáa lórí ẹ̀sìn ọlọ́run sábà máa ń fúnyàn ní àṣeyọrí ṣe ọlọ́run máa ń fúnyàn ní àṣeyọrí ṣe so nígbà tá a kéde pé tíra yìí o a fẹ́ túmọ̀ òun náà sí èdè Yorùbá in fact mo rí tíra yìí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí abo fún tíra òmùdà pé ẹni tó bá ka tíra òmùdà ọ̀tọ̀ ni ásẹ̀sì ibi tí òun dìmú nínú àwọn àdísì tó tùjọ síbẹ̀ àwọn ásẹ̀ tó ní ṣe pẹ̀lú akam ni ọkùnrin tíra ìjù lọ àwọn ìdájọ́ ìdájọ́ ó rí i pé ìdájọ́ oko dídá ìdájọ́ bá a ṣe bá a ṣe tajà ìdájọ́ ọ̀run kíkí ìdájọ́ àwẹ̀ ìdájọ́ hajj sọ pé olókùnrin tíra yìí sọ wá rélé yìí ní tiẹ̀ kì í ṣe ìdájọ́ àwọn àlámọ́rí míì nínú àdìsá níbi sọlá ọ̀sálàm òun ló kó wá ní àwọn àdìsí tó ní ṣe pẹ̀lú ilé ayé gangan at large ibi tí ọ̀rọ̀ ilé ayé ń lọ ibi tí ó gúnlẹ̀ sí ibi tí ọ̀rọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan ibi tí ó gúnlẹ̀ sí lọ́jọ́ àlìkìyàmà àwọn àmì òpin ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olókunú tíra yìí tíra eléyìí téèyàn bá kà tán ó lè máa kà lọ́wọ́ kó máa sunkún nínú àwọn àdíìsì tí ó bá pàdé nínú rẹ̀ ìyẹn lè máa kà tí ó sì máa sunkún pé a so irú ọ̀ràn báyìí bẹ́ẹ̀ wájú a àti ìrí nǹkan kan gbogbo ń tẹ̀ ń rí o eh, boko haram eh, àlìfù ẹ àwọn fúlàní àwọn kidna àìrí nǹkan kan àwọn àsọ́ọ̀lẹ̀ ti wà látọ̀dọ̀ ànábì pé àárí èèmọ̀ àárí àtàlà àtàbàbà làrúbá bó ṣe wá sọ̀rọ̀ ara rẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀ ò ní wọ́n sínú tíra tó jẹ́ tó jẹ́ ọ̀rọ̀ ànábì pọ́nbélé tó jọrọ níbi pọ́nbélé nígbà tá a fi kéde sí àìsíta àwọn kan ń bẹ tó ga sí wípé àwọn èédó dìgbà tí a bá tó kéde pé iṣẹ́ kan a fẹ́ ṣe torí pé àwọn ti rí wa gẹ́gẹ́ bí ẹni tí ó ń fi gbogbo ojú mọ́ ṣiṣẹ́ àwọn ti rí wa gẹ́gẹ́ bí ẹni tí ń fi gbogbo ojúmọ́ ayé rẹ̀ ṣiṣẹ́ tí ò ní àsìkò tí ó fi ṣeré jáde lọ tí ò lásìkò tí ó fi lóun fẹ́ nasẹ̀ jáde lọ sí gbòòrò àwọn kan ń bẹ báwọn nínú wa tó sì já sí pé wọ́n ti ní àníyàn pé nǹkan báyìí nǹkan báyìí àwọn máa ṣe igun kan nù igun kejì ni igun tó dá sí wípé àwọn wò wípé ìgbà tá a bá kéde nǹkan kankan bá a fẹ́ ṣe é làwọn tó ṣetán láti dá sí làwọn tó ṣetán láti dá sí so àwọn eléyìí wọ́n wá wọ́n wá jórísì méjì wọ́n jẹ́ sọ̀rí méjì ìsọ̀rí kan bẹ́ẹ̀ wọn tó jẹ́ ara hálíkọ̀ tàjọ máa ń jókòó báyìí táwọn náà jó táwọn náà wà ń kalẹ̀ báyìí ìsọ̀rí kejì ni ìsọ̀rí sí kì í wá sí hálíkọ̀ àmọ́ tó ga sí pé orí Facebook ni alikọ tí wọ́n wà <laughs> àwọn Facebook alikọ tó yẹ pé wọ́n máa ń wò wá bá a ṣe ń sọ yìí tá a bá ti wá gbọ́ tá a sọ pé iṣẹ́ báyìí o a ṣe o tàbí mo tiẹ̀ máa mà sọ fún wọn pé lágbájá iṣẹ́ báyìí a mà fẹ́ ṣe é tí ó sọ pé ọ̀dà òun ò rí yín tí ó sì rí wa tí ó lòun ó rí yóò sì rí wa ọ̀tọ̀ lẹ́ni tí ó sọ pé òun ó rí wa tí ò ní rí wa láéláé o àwọn yẹn tún wà lọ́tọ̀ o àwọn yẹn wà lọ́tọ̀ ṣùgbọ́n àwọn eléyìí wọ́n làwọn ò rí wa wọ́n sì rí wa tó sì jà sí pé wọn ìwá sí alikọ ní pásánálì ṣùgbọ́n lórí social media náà ni wọ́n ti máa ń gbọ́ ohun tí a bá ń sọ ṣé wá rí i pé ohunkóhun tẹnikẹ́ni bá fi dá sí sí ọlọ́run tóun náà tó ń gbẹ̀ǹgbẹ́ pé kóun tiẹ̀ tó kú kóun náà tiẹ̀ ní sọ́dákọ́tù járí yàlẹ̀ so ṣé a rí i pé odò kì gbé lọ lọ́dọ̀ tiwa yọ jáde náà ni yọ jáde náà ni so tí n bá ní kí n máa dá kọ àwọn tó wà involve ẹlòmíì ò ẹlòmíì yóò sọ dìbínú fún mi pé òun ọ̀ràn mi ń ṣe kí n dákọ̀ àti wípé nínú ẹ̀kọ́ tá a tún kọ́ náà ni pé ìṣe nǹkan ní bòńkẹ́lẹ́ ìṣiṣẹ́ olóore ní bòńkẹ́lẹ́ ẹ bá gbọ́ kútùbà júmọ̀ àti mo ṣe lọ yìí tẹ̀jìrìdùn lè kíláàsì níláì wàhádà kéèyàn ṣe nǹkan pátápátá nítorí tọ́lọ́hùn kó ṣe pátápátá nítorí ti Allah subhanahu wa ta'ala. so tó sì jẹ́ ẹ̀kọ́ tá a fi ń yí àwọn èèyàn tí ó já sí kó di dandan kí ẹni tó kọ tírà kó kọ orúkọ ẹ̀ sí ó di dandan ẹni tó kọ tírà kò gbọ́dọ̀ mọ́kò orúkọ ẹ̀ sí torí pé wọ́n rí nírìí pé ẹni tó bá kọ tírà tí ò kọ ọkọ ẹ̀ sí wọ́n rí nírìí ẹni tó fẹ́ dá wàhálà lẹ̀ ẹni tó fẹ́ dá wàhálà lẹ̀ àwọn kìrìsìtẹ́nì kan lèmi ti gbámúrí tí wọ́n kọ̀wé tí wọ́n kọ́kọ́ wọn sí àwọn náà mọ táwọn náà kọ ọbẹ̀ pé ọ̀rọ̀ ń lè dá wàhálà ẹ̀sìn ilẹ̀ wọ́n yà á kọ́ wọn ò ní kọ́ ọkọ̀ wọn sí i tàwa la lọ mú ṣùgbọ́n ìwé ẹ̀sìn ìsìláàmù kò sí àáfàá náà tí ó kọ tí ò ní kọ orúkọ ẹ̀sìn and the the the the standard tí wọ́n gbé kalẹ̀ fún ìwé kíkọ náà ni pé orúkọ ọ̀tọ̀ ọ gbọ́dọ̀ wà ńbẹ̀ tí bá ṣèyí ò ní ọba tí rókọ tèmi ga bẹ̀ ọba tí rí ókọ tèmi gan bẹ̀ so gbogbo ẹ̀yin tí ẹ da sí kódà arúgbó wà náà tó da sí arúgbó lóbìnrin ọ <laughs> wà náà tó dá sí pé àdéṣe ìwé yìí kọ́lọ́hún jẹ́ kí ọ jáde ni ọlọ́run sì pé kó jáde kò wá jáde lẹ́yìn ikú mi ọ jáde lójú ayé mi ọjà ìlójú ayé tiyín náà so ó ti wá wà báyìí fún àwọn tó bá fẹ́ rà ó ti wà báyìí ok so tá a máa rí níjókòó wa yìí pẹ̀lú ògo àlọ́ so gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri tẹwà káàkiri tẹwà káàkiri ọ̀nlẹ̀ ti gbọ́ yìí kíra buguyatu kúlì muslim ó ti wà báyìí ní hard copy so kọ́lọ́wọ́n ọba kó san bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi tí mo jókòó lọ́sàn-án lóru lọ́sàn-án lóru tọ́wọ́ ga sí pé ọ̀wọ́ nǹkan tí yàn kọ́ láyé náà tí ọkọ̀ mi mà ṣé wọ́n sọ pé ó sì yàn kọ̀wé kọ́ ẹ pé ọ̀wé lè nìkan nìyàn bá kọ ṣé wọ́n ní ọkọ̀wé ni kámọ́tì wàá sọ pé ètò kéré sẹ́lẹ̀ akọ ètò ju eléyìí lọ tá a lè yọ mẹ́rin eléyìí gan bẹ́ẹ̀ akọ so alihamdulilayi eh, inna salati eh, ṣe rí ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ rí bí mo ṣe ń kọ ìwé ẹ̀sìn jáde ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ rí nítorí bá tún lò nínú yín tí ó bá tún lò nínú yín àníyàn dáadáa ẹ kọ́kọ́ lọ dì í múná ó ṣe kókó àníyàn dáadáa al-ikhlas ó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kéèyàn ráyé sá ẹ má fẹ́ kọ̀wé ẹ̀sìn ọ gbọ́dọ̀ ráyé sá ẹ ọ gbọ́dọ̀ ráyé sá torí pé ẹni tọ́lọ́ ń fún láǹfààní kó lè kọ ìwé ẹ̀sìn definitely ó lè kọ ìwé ayé ìwé ẹ̀sìn kì í sọ ní di olówó bí ìwé tayé bí ìwé ti ayé tí mo bá bá àwọn iléeṣẹ́ ńláńlá dòwò pọ̀ kódà kò gá sí pé ọ̀wọ́ pé kí nǹkan máa bá wọn ẹ̀díìtì ìwé wọn ni yóò ti níye tí màá rí gbogbo òwe aláwìyé tẹ̀ǹtà ń pátá ni mo mọ ẹ̀rọ tí ń bẹ ń bẹ gbogbo ìwé aláwìyé tẹ̀ǹkà ń pátápátá tẹ́bá ní ẹnìkan kọ̀wé kan ó jẹ́ Yorùbá tí n bá ti dààmú báyìí ní ti mẹ́rọ̀ sí mẹ́ńbẹ̀. ṣùgbọ́n sáwọn akọ́ yẹ kí n kọ̀wé sí wọn pé ẹ jẹ́ n bá yẹn dídì ìwé yìí ẹ̀rọ bá ẹ̀rọ bá ń bẹ ń bẹ ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ torí ìwé aláwìyé ìwé kinní kan akọ́mọlédè ìwé òwe yorùbá ìwé ìjàpá àti kinní kan ṣẹ́sì ni ń pè wá lọ ni kò pè wá lọ síbi ẹ̀sìn kò pè wá lọ síbi ẹ̀sìn ìyìn ní jókòó kí n kọ́ ìyìn sì ní bẹ́ẹ̀ kankan kan ẹ̀díìtì rẹ̀ láyé tí mi kú o nígbà jókòó báyìí kí n wá kọ̀wé ìwé akọ́mọlẹ́sìn bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò ní kọ́ tán kọ́ wá gbé bá mi pé ń bọ̀ wọ́n ẹ̀dítì ẹ̀ kí n bá ba ẹ̀dítì rẹ̀. ìwà kọ́mọlédè ẹ̀ ẹ́ ìwé akọ́mọlẹ́sìn mo dákọ̀ ok ìwé akọ́mọlédè ẹnìkan ò ní wá gbé yẹn lé mi lọ́wọ́ pé kí n wá kọ́ torí òun ò kọjá ilé ayé èyí ò gbowó ọbẹ̀ yóò sì ni. kò kọjá ilé ayé eléyìí tí ó kọjá ilé ayé lèmi lèmi fẹ́ lo láìfù mi fún mo fẹ́ lo láìfù mi fún tó ti yé tí ó máa ṣàǹfààní fáwọn mùsùlùmí nígbà táwọn kan bá fẹ́ pẹ̀ gan irúṣẹ́ báyìí wọn a máa sọ mo máa ń gbọ́ kóńtì wá gbé sí ọ̀rọ̀ ẹ̀ ní ìsìn yóò ní òun kàwé tán tú sí Yorùbá ọ̀ lè gbalẹ̀ kí ó lọ èèyàn mélòó nínú mọ̀lẹ́bí tí ń gan ló lọ lékè. èsì ọ̀rọ̀ rẹ̀ nu o bó o ṣe gbọ́ ọ bó o ṣe sọ mo gbọ́ ọ. dípò kó o dá sí i kó o kú kó o ṣèkún lọ́wọ́ ìwọ ti torí pé ò lè rí ìwé kan tó fi kú ó ti mọ̀ pé ò lè rí ìwé kan tó fi kú tiẹ̀ ó ti mọ̀ ọlọ́run ò fún ọ ní ọlọ́run ò fún ọ ní irinṣẹ́ rẹ̀ ọwá ń sọ wípé ẹnìkan kò gbọ́dọ̀ ka ìwé tí wọ́n tú sí èdè Yorùbá táwọn kan ń kọ yẹn pé ẹ lè dẹ́sìn mọ́ ń pa rẹ̀ pé ilé kéwọn ní kẹ́ ẹ gbà lọ ẹbí yín gangan mọ̀lẹ́bí yín gangan ẹ̀yin mélòó lẹ kéwọn bẹ̀. ìbéèrè àkọ́kọ́ nù ẹ̀yin mélòó gangan lẹ kéwọn gangan. ṣé bí wọ́n nìkan ló kéwọ́ tó táyé mọ̀ ìwọ nìkan ló kéwọ́ náà. ọwọ́ sí kọ́kọ́ da gbogbo ẹbí yín sílé kéwú. kí ó tó sì lọ kí ó náà tó ọmọ náà ṣé gbogbo wáàsí tó ń ṣe kí ó nìkan ló fi ń ṣe. ìbéèrè kéèkì nìyẹn o. ṣé lábára ló fi ń báyé sọ̀rọ̀ ṣé bó sọ lárúbáwá lábala kan níbi tó bá jẹ mọ́ ti tẹ́gẹ́ má dìísì kí ló kù tó ṣe ó tún sí yorùbá tó ọ̀bá túmọ̀ rẹ̀ kò nítumọ̀ kódà kútúbà júmọ̀ ààrẹ tó ń ṣe sọ́ọ̀mọ́ tún sí yorùbá ni iṣẹ́ wo ìwọ náà ń ṣe yẹn òun túmọ̀ rẹ̀ sédè yorùbá ó ṣe wá ń ta pé tó túmọ̀ sédè yorùbá tó kọ́ ọ́ lẹ̀ kẹ́ ẹ lè wo bíi tí ìlara tó fẹ́ bá yé àwọn kan jẹ́ láàrin wa.